¡Gracias! bẹ́ẹ̀ náà ni tí a bá wo al-Maghrib àdìsálà ìdíru wọn bẹ́ẹ̀ tí a bá wo Libya àdìsálà ìdíru wọn bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n ń gbérù àwọn afghani ká wọ́n pè wọn wọ́n wọn ní al-jihadiyo àwọn ní bẹ́ẹ̀ ni kámẹ́sẹ̀ ti sọ̀rọ̀ Afghanistan. Pakistan kátó wá darí wá sí Nàìjíríà níbí níbi tá a ti rí Boko Haram ẹ̀sìn wa ẹ̀sìn Islam àwọn olùmọ̀ sọ nínú àwọn àlàyé tí wọ́n ṣe nípa kíní jẹ́ Islam wọ́n ní inna mimma la ونبقى الأحكام الشرعية تدور من حيث الجملة على وجوب حماية الضروريات الخمس والعناية بها شريعة الإسلام أي lórí wípé àwọn nǹkan márùn kan wà tí wọ́n jẹ́ kò sí mọ́ni ọ̀nà wo la gbà láfi wá ìṣọ́ àti ààbò fáwọn nǹkan márùn kò ṣe má nìyí tí wọn ò fi ní yín gẹ tálẹ́kù ò fi ní bá wọn tá a sì fi ní sàfẹ́kù wọn láwùjọ mìíràn. kódà wọ́n tún ṣàlàyé pé nǹkan márùn yìí ìsìnkú ṣẹlẹ̀ Islam nǹkan ló ń wá gbogbo òfin yòókù tó lọ́wọ́ bá ti fi ránṣẹ́ sáyé àwọn náà wá wọ́n sì dá lórí wípé àfi ká wá bá ti ṣe rí àwọn nǹkan márùn yìí tá a fẹsẹ̀ wọn múlẹ̀ tá a sì máa sọ wọn tó wọn fi ní parí láwùjọ mi. àwọn nǹkan márùn àrùn yìí náà ni hifdodi kásọ ẹsìn Islam ọwà lórí pé kásọ ẹsìn nítorí wípé ọlọ́run ọba kò dá wọn sáyé nítorí nǹkan míì yàtọ̀ sí pé ká wá sílé ayé ká wá sẹ̀sìn fọlọ́ ẹ wá jọ yé wa ká wá sílé ayé ká wá sẹ̀sìn fọlọ́ kò túmọ̀ sí pé ká wá lé ayé ká wá kírun lásán o torí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n á sọ̀rọ̀ ká wá sẹ̀sìn fọlọ́ èrò wọn ìlọsídì nǹkan mìíràn ju ká ṣe as lọ as-salatu ibadatun min al-ibadat wa laysat kulla al-ibadat ìjọsìn kan ni nínú àwọn ìjọsìn kìí sọ ní gbogbo ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ ní wo kí ló máa ti kírun wákàtí márùn-ún ohun ìbá àmọ́gbáwò zaka ìbá sì wọnú dúkìá ohun kó wọn máa yọ ohun ìbá àmọ́ sì lọ sí hajj ohun ìbá àmọ́ sì ní tawhid wọn wà lìjánná kẹlà wọn lálìjánná kàtọ́wọ́ pẹ̀lú sọláàtì lásán wọn ni ẹ kó ní oṣù jẹbẹ sọlá ní oṣù láàrin sínú oṣù pápá kan kàtó náà wọn kọ bí wà lé tó bá jọ pé dàgbéyàmẹ ní ọsọlẹ tí sọlá tó bá ti dára gbogbo sẹ́yìn kú ọdà tí ọba dá gbogbo sẹ́yìn kú òní dá àkọ́kọ́ tí wọn kọ bí wà rè kò túmọ̀ sí pé àkọ́kọ́ àjòpin tí wọ́n bí wà rè àkọ́kọ́ lò fún nǹkan pípọ̀ kò túmọ̀ sí pé òní kan náà torí ẹ̀ka múra kó le hefudin islam wá sọ ẹ̀sìn torí ẹ̀ ló ṣe jẹ́ pé islam kọ̀ gbà bí ká fi ìlọkulọ ká fi lọ ẹ̀sìn gbogbo bí ti wùlé ó kéré ma islam ọgbà wa min huna nakunu bi muharabati shirki wal kufri wal bid'a ìlọ́fà láàfin tako ìṣẹbọ sọ́nà ìṣekèfèrí sọ́nà ìṣàdádálẹ̀ nínú ẹ̀sìn nítorí tá a bá gba àṣírkù láyè màá tawhid yọ ba tawhid jẹ lábàjẹ tán tá a bá sì gba kúfùrù láyè màá dín kò ní sí ẹ̀sìn mọ́ nígbà tí a bá ti gba kúfùrù láyè tí a bá sì gba bídà láyè màá súnà bídà yóò súnà tẹ́kọ̀tẹ́kọ̀ yóò di pé àti ẹ̀ nífẹ̀ẹ́ máa ti jẹ́ súnà eléyìí ló sì fà á látàrí àti sọ́ẹ̀sìn látàrí àti dáàbò bo hawdati dín inú fífi wá gbígbé man baddala dinahu faqtuluhu gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yí ẹ̀sìn rẹ̀ padà ẹ̀ pa yíyí ẹ̀sìn rẹ̀ padà ìyẹn ni pé tó fi Islam sílẹ̀ man baddala dinahu ẹnikẹ́ni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà bima'na. من ترك الإسلام رافضاً إياه iyyahu faqtuluhu nítorí pé dínà òwúta nàbí sallallahu alaihi wasallam sọ níbẹ̀ yẹn islam ló túmọ̀ sí yẹ́n bí òfin ṣẹ̀ríà tó sọ yìí pé gbólóhùn tí wọ́n bá wí ní pọ́nbélé ntí ó tọ́ka sí oná lè tọ́ka jù nínú túmọ̀ tí gbólóhùn yẹn ní inna dínà inda Allahi al-islam torí ẹni tó bá lè islam sílẹ̀ ni kò pa torí tẹ́ ẹ bá pa ẹ ti ẹlòmínà tí àṣetán ti ń rọ ìròkèrò sí lórí igi kó fi islam sílẹ̀ sẹ́mi kò kò ní fi sílẹ̀ bí lágbájá bàbá lágbájá kọ́ àmọ́ rí ma kí ló ṣe wọ́n ti bẹ̀ lọ́rùn torí kíni kó fi islam sílẹ̀ ìlú tí ọba ti sófin kò sẹ́sẹ̀ fún wọn bẹ́ẹ̀ sòṣùgbọ́n gbàtọ́ bá ti mọ̀ pé ìdà ìdà tó ń sọ̀rọ̀ tí kálukú ń wọ̀ èsì kí wọ́n fi dírẹ́sì ilé ẹjọ́ ọwọ́ àbẹ̀ nítorí ẹni tí ọba wàhákẹ́dá ẹni tó bá ń ṣe bídà á máa fi yé pé bídà tó ń ṣe yìí báyìí dọ̀láàlà wa kullu dọ̀láàlatin fi an-nar anu gbogbo anu kuma inú náà ni ilé àwọn kẹni tó bẹ̀rù ọbẹ̀rù torí kò sẹ́ni tó fẹ́ ṣe àṣedànù kò sẹ́ni tó fẹ́ ṣe àṣeṣòfò man amila amalan laysa alayhi amruna fa huwa radd torí ẹlẹ́sẹ̀ rí níbi tó bá lọ láyé àwọn olùmọ̀ nípa sunna àwọn àdéhì ń bẹ lẹ́nu wa lè tó ṣe pé wọn ní sẹ̀sẹ̀ ronú sí kótó ni wọ́n mú wọn lò pé táwọn ṣe yìí kọ́ sọ́nà aburú ni ògoro kí ló tọ́ka sí kókoro torí pé ànábì ò ní ká ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn àṣírí àwọn sàbí tí wọ́n ṣe bẹ́ẹ̀ aláǹfẹ́ qala Allahu qala rasuluhu qala Allahu qala rasuluhu man yuti'i rasula faqad ata'a Allah ṣé rasúlà lẹ́yìn tẹ̀lé mi lẹ́yìn náà man amila amalan laysa alayhi amruna فهو رد فإليه جاء حفظ الدين ẹlẹ́kejì حفظ النفس islam wá sọ wa ẹ̀mí ọmọ èèyàn ọmọ pípọ̀ ọmọ pípọ̀ eléyìí ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run ọba wa ti bẹ pẹ̀lú kálukú ẹ̀bùn ni ọlọmọba ọlọ́run ọlọ́run ọba ń kí ó sì tún wá sí ní ọ̀ràn yẹn lábẹ́ òfin pé ká sọ ẹ̀mí rẹ̀ fún ọ nítorí di eléyìí báyìí nínú sísọ ẹ̀mí ara rẹ oníkọ̀ gbọ́dọ̀ fọwọ́ ara rẹ para rẹ kẹsẹ̀ bẹ́ẹ̀ mi mo nira mi wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín ṣekú para yín ìdí ni pé ọlọ́run ọba aláàánú ló jẹ́ lórí yín ọláàánú yín ṣùrà yín lọ. àánú tó ní lórí yín ó ju èyíkéyìí tẹ́yìn lè ní lórí ara yín lọ lọ́fà ló fi gbé ẹ̀ ni gbọ́dọ̀ ara yín sí para yín bísínẹ́sì ló ń ṣe ọwọ́ rí i pé shares tó rà ó jèrè one point five million lóṣù tó kọjá bọ̀t tó tẹ̀lé ọwọ́ thirty million ọwọ́ sí lọ kò kó kúkú para rẹ lọ ọwọ amókùn o rọ̀ o, kejì rẹ ọwọ́ rẹ lẹ́sẹ̀ ọkọ̀kùnso ọwọ́ àṣìbẹ́ ọ̀para rẹ ẹ̀fì yé e pé n tó fi para rẹ ńkọ́ lọ́lọ́wọ́ bó fi fìyà nínú náà jahannam kọ́lọ́ sànù abọ́lọ́bù májèlé ló bá jẹ́ oní òsítán láti para rẹ báyìí kò ní nínú bíbélé ayé rẹ ọwọ́ apara rẹ tiẹ̀ bọ̀ ọ̀run nítorí para rẹ lọ́nà ọ̀rọ̀ fìfì àjọ nítorí kí tọ́nà ọ̀bọ̀ bá ti ṣe tán láti gbẹ̀mí rẹ ọ gbọ́dọ̀ kánjú gbẹ̀mí ara rẹ ẹnìkan á ní ọ̀dà nígbà tó ń para rẹ ṣe é ṣe pé ó kú lọ́jọ́ àìpé ó kú lọ́jọ́ àìpé ọjọ́ ti pé wọ́n máa kí àná ní nafsin an tamuta ike kí ẹ̀mí yẹn kó kú àyàfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹ̀mí kan ò sí tí ó bọ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àkọọ́lẹ̀ ní tó ti síwájú ṣùgbọ́n ìwọ ló ṣe sábàbí àti ṣe para rẹ̀ wọ́n wá jìyà lórí pípa tó para rẹ̀ wàhákẹ́dá ìsìláàmù ọ̀gbà kí wọ́n ṣe kú pọ́nmọ́lá kejì rẹ̀ bóyá nítorí nǹkan kan nínú nǹkan ilé ayé kọ́ ọ wá sí pupa kọ́ ọ gbẹ̀mí rẹ̀ torí kí wọ́n lè bá jẹ́ kí ni ó ti yà lọ́dọọdọ. Islam ò sí pé ká fi ọ́ sílẹ̀ torí tó bá pa amdan udwanan apàwọ̀ ọmọ ọmọ pa ó sì pa nípa tọ̀tẹ̀ apọ̀ nítorí pé rẹ̀ kò lè wọ́n ju ẹ̀mí rẹ̀ lọ wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs nínú òfin tọ́lọ̀ ti ṣe síwájú kí islam kó tó dé onígbé gbogbo ẹ̀mí tó bá pààyàn kọ́ pọ̀ náà. walakum fil qisasi hayatun ya ulil albab nínú kágbẹ̀sán ìsẹ̀mí ń bẹ́ẹ̀ fún yín ẹ̀yin tẹ̀ ní làákàyè. bákan náà islam wa kọ̀ gbà ike kéèyàn kàn lọ gbé ma kó wáyé pétọ̀ nígbà tó ṣe kó ṣòfò nínú shares tó ní ní báńkì òṣòfò thirty million ó wá gbé ma ó wá bọ́ sáàrin jà ó ma kò dúró gbẹ́jọ́ sáàrin jà ó sì ní gbogbo yín ẹ wò kíkẹ́ wọlé àmì pín lẹ́ẹ̀mí níbí lónìí yìí báyìí gbogbo yín lòun rí ń pa bẹ̀rẹ̀ sí ní gàgàgàgàgà gbogbo bá ń kí ló dé ó wípé òun wọ́n ló ọmọ ọmọ ẹsẹ̀ táwọn ń pa yìí kọ́ wọn máa ń bọ̀ láti wá mú wèrè rẹ̀ kó tó di kí wọ́n dọ́dọ̀ rẹ̀ wọ́n bá tún gbé ìbọn fúnra rẹ̀ náà pé káwọn ọjọ́ máa lọ a'udhu billah islam ọ̀fara mu náà kí irun tó máa ń ṣẹlẹ̀ ń lo ìbò nìyẹn ká lè wo sunsun kó ni wọ́n rí ìpìyàwó òun therefore everybody must die because wọ́n pé òun lóṣù sẹ́wọ̀n bó ni gbogbo yẹn ó sì máa ṣiṣẹ́ tó wọn ní lọ́ọ́ bí sẹ́ńtò everybody must die so a'udhu billah islam òun á sọ ẹ̀mí àwọn ọmọ èèyàn torí di eléyìí islam ọgbà pé kí èèyàn kàn lọ gbé nǹkan olóró kọ́ máa pa àwọn èèyàn kọ́ máa pa wọ́n láì jẹ́ pé láì jọ́ náà tọ́tọ́ torí wọn náà wọ́n lọ́fẹ́ tọ́ láti pa àwọn èèyàn kí ni wọ́n ṣe fún ẹ kí ni wọ́n ṣe fún ẹ tó fi máa pa wọ́n torí Islam wa sọ ẹ̀mí wa ẹ̀mí èèyàn wọ́n wọ́n púpọ̀ kì í ṣe nǹkan tó dínwó owó ò tiẹ̀ ká bákan náà Islam ó ti wá lè xifdè lẹ́rù islam wa sọ yìí wa ọ wa sọ yìí wa fún wa iyì rẹ onáà ní dignity rẹ islam wa sọ nípa pé tí ọba ń lọ títí nísìn tẹ́ni kankan wò sùsù tó ní ìwọ ọmọ àlè yìí ọkọ̀ọ̀kọ̀ wo ẹ̀yìn lé tani bá rí ganan nípa èmi ọmọ àlè tọmọ pé tó o bá mẹsẹ̀jà ó kọ́kọ́ dínkù ó sùnmọ́ mmalị, títà ló máa lè especially tí wọ́n bá gbọ́ yorùbá lọ́sọ̀pọ̀ nù àwọn èèyàn tọ́kẹ̀jọ́ ọmọ yorùbá tí wọ́n gbọ́ yorùbá kí ló ń jọ máa lè gan gbogbo yà á máa ń wí á máa ń wí á máa wí kí á lè wọ́n ní ẹ́ sẹ́mi kó rí òun sẹ́ ọwọ́ adi ẹsẹ̀ ọ̀rọ̀ nù lè má dá torí pé wọ́n gbàgbọ́ lódodo pé bàbá rẹ̀ àti màmá rẹ̀ wọ́n fẹ́ràn àwọn ọkùnrin tó bí ọ wọ́n sì bí ọ lọ́nà tó dáa wọ́n ní bàbá tó jogún wọ́n kì í sọ máa lè ìdí ni tó fi bẹ́ wulẹ̀ wọ́n máa kí kí ló fàjà ah, ó pé lọ́ máa lè ní ó sì fẹ́ẹ́ fi hàn pọ́nmọ́ ọpọlọ islam fẹ́ sọ iyì rẹ kí wọ́n má pẹ̀lú àtẹ́lù ọ̀ bíkọ́ ọmọ lọ lọ́nà kẹ́nu kọ́kọ́ ọmọ ajá wá ń bí ah, ta lọ́mọ ajá ìyẹn ni pé ìyá rẹ ìyọ́ ń zina nù títa lọ́mọ ajá gan-an náà rí tí ó wí àbọ̀bọ̀ subhanallah islam wa sọ iyì rẹ therefore islam ni kò gbọ́dọ̀ sí àjọṣepọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin kan àti obìnrin kan láì jẹ́ kí wọ́n fẹ́ra wọn àyàfi kó sì jẹ́ bèbélkèlè ẹ̀mí àfikọ́jọ́ kó obìnrin yẹn oníkápá lórí rẹ̀ nípa jíjẹ́ tó jẹ́rú fún ọ àbí kó sì jẹ́ ṣóbò hàtẹ́nì o lérò pé ìyàwó rẹ ni nígbà tó bá lórí bẹ́ẹ̀dì rẹ lé ló fi rọ́ọ̀lù kó tó fura nǹkan ti lọ àmàlà ìjẹ́ bẹ́ẹ̀ Islam ọgbà pé ẹ nígbà tá a kan padà níbi pati kan so àti láti kó lọ sílé ara wa so something like that asáti dọ́pọ̀ àtìyàwó ah a'udhu billah something like that something like that is not that torí laysa al-mushabbahu kal-mushabbahi bihi ó dàbí ẹni pé àti lọ́kọ àtìyàwó ó dàbí ẹni pé àmọ́ èsè ọkọ àtìyàwó ẹ̀rọ pé rẹ̀ lọ́pọ̀ láwùjọ Yorùbá ẹ̀mọ yẹn nísìn nínú ìyẹn one thousand tí wọ́n ń pera ọlọ́kọ àtìyàwó illa man rahimahullah bóyá lẹ́rìí fifty eight nínú one thousand tó yẹ pé wọ́n so yìí kótó di pé wọ́n dọ́kọ àtìyàwó ara wọn àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé àwọn. wọ́n ti ṣe bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún máa ní afẹ́ ó yẹ ká wá ní yìgì báyìí wọ́n ti bí ma márùn inú ìṣirò owó lọ́mọ márùn yẹn ọkọ̀ sí ọmọ kí ni wọ́n ń gbà wọ́n lẹ́yìn ọmọ ọmọ Islam fẹ́ sọ yìí rẹ ntọ́ ọmọ jíjẹun Islam fẹ́ lọ́nà tọ́tọ́ tó dùgbà ládàá ìdí inú fẹ́yàwó akramakumullah kọ́mọba àdé wípé ọmọ lúpọ̀ ní general hospital in islam fi sọ pé kó o so igi kó tó di kó ọmọ àbímọ torí kó ṣeéṣe kí wàá tóbi nínú àgbẹ̀ tíjọ wà tọ́jọ́ mẹ́ta ó sì ìnìyàwó bí ń yọkàn sọ fún ọjọ́ kan ni pé babalágbájá jẹjẹ mọ̀ pé méjì péré ni tìyín nù àwọn ọmọ márùn méjì péré báwo méjì péré bó ṣe ṣẹlẹ̀ ẹ̀yìn lẹ́nu méjì tìyín mẹ́ta yóò tàwọn míì àwọn òbí lẹ́nu ó ní kó ọmọ lúpọ̀ ń jẹ́nára lè mà dá nítorí pé ó ní àwọn àlè lòdì tó ṣe pé àwọn ló ń bí máa fún bọ́ọ̀lù ń bá wọn tọ́ torí ẹ̀ eléyìí ò lè ṣẹlẹ̀ láwùjọ àwọn mùsùlùmí tó mójú tẹ́sí islam ò lè ṣẹlẹ̀ à ń torí pé ìyàwó rẹ ìyàwó rẹ ni ìyàwó rẹ gbogbo ọmọ tó bá bí ìwọ náà ló ní nígbà tí wọn bá fẹ́ sọ pé mi kọ́ ni mo lọ́ ma ẹ yàjọ ṣépè fúnra yín ẹ jọ ṣépè fúnra yín tọrọkùnrin mi náà lè wo sùsùn kó nítọ ẹ ọ̀kan lára rò pé ó bì ó bì bèjì èmi kọ́ mọ́ lọ́ ma ọkọlọ lọmọ báwo nígbà tí ṣe pé orí rẹ fẹ́ dàrú ìyàwó rẹ ni wọlọ lọmọ tó bá ṣe kíni tó bá bì ọwọ ni ọmọ ẹsìn náà ni kó ló ṣe jọ ọmọ ẹsìn náà mọ àwọn mẹlẹrìí wa lórí kọ ká má dìgbò ẹsẹ ẹsìn náà lẹrìí mẹ́rin kó rí mú wa ẹni tó bá rí bẹ́ẹ̀ ẹjọ ṣépè fúnra yìí wò ó ṣépè lẹ́ẹ̀mẹ́rin ikú ọmọ tó bí òun èmi kọ ọmọ ní ọ̀fọlọ́ngbòrà pé mi kọ́ ọmọ ní ó ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́nu ẹlẹ́karùn tó bá jẹ́ wípé mo bá parọ́ máa ní kọ́lọ̀ wọn sẹ́bi lèmi lórí ìyàwó náà sì ṣépè lẹ́mẹ̀ẹ́rin ó fọlọ́ngbòrà kọ́ ọmọ yìí ò lónìí olóṣè bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́rin ẹlẹ́karùn tó bá kó òdodo ní bá ń sọ ikú nǹkan ló ń lọ ma ajẹ́ ikú kọ́lọ̀ wọn bínú sọ̀rọ̀ ilé jẹ́ ìlànà ẹ̀sìn islam láti sọ iyì rẹ nínú sísọ iyì rẹ islam ọgbà kí wọ́n bú ọ ọgbà kí wọ́n kàn lábùkù wọ́n bú ọ pé ẹ̀rín ẹnu rẹ̀ kófíà kófíà wọ́n kàn lábùkù wọ́n sọ iyì rẹ nínú sísọ iyì rẹ islam ọgbà kí wọ́n létí torí gbogbo ẹni tí a bá fi lè gbá létí àti kàn lábùkù torí àyè tó ga jù lára rẹ náà lójú rẹ ẹ̀yin náà sì ti mọ̀ pé tí wọ́n bá fẹ́ kàn yàn lábùkù lábùkù tí ò ní gbàgbé láéláé níbo lẹ́gbàá sédìí lẹ́gbàá ni àbí tí ẹgbà etí ẹ ni wọ́n tún máa sọ fún àwọn ọ̀rẹ́ rẹ pé mo gba etí ẹ mo gba ojú ẹ wọ́n máa gbé yẹ́s wọ́n náà máa gbé kọ́dà tó bá tún sọ̀rọ̀ mo tún fẹ́ gbá kejì so Islam ọ̀gbà wípé kò dá ọmọ ẹ̀yà rẹ̀ torí pé al-Muslimu akhul ọmọ ẹ̀yà rẹ̀ bóòlù sọ wa bóòlù sọ ọmọ ẹ̀yà rẹ̀ lábùkù tínú jẹ́ ọmọ rẹ̀ so islam wa sọ ìwà bákan náà islam wa sọ làkà ìwà torí pé ìwọ àtẹ̀mí àfin kankan yàtọ̀ sẹ́ranko tí o bá sí làkà ìtọ́lọ̀ fún wa níjọ́ tí ìyẹn bá ti wá fi ọ̀rọ̀ làkà rẹ̀ hapara tó ní kò ní jẹ́ lílò má kò ní ìfin kankan yàtọ̀ sáwọn ẹranko tẹ̀ ẹ́ torí káwọn ẹranko náà wọ́n lóye wọ́n lóye ló fà ló fi jẹ́ pé tó bá fẹ́ jẹun wọn ò ní kí bọ́mú ẹnu náà wọ́n fi jẹ wọ́n lóye iná ló fi jẹ́ pé ẹranko tó bá wà nítòsí yín tó bá fẹ́ tọ̀ ẹranko mi ọ̀rọ̀ ra rìn síwájú pé tó ń bá tọ̀ bí wọ́n kà mọ́ wọ́n lóye ló fi jẹ́ pé ẹranko mi tó bá yàgbẹ́ tán gan kó tó yàgbẹ́ yọ gbẹ́lẹ̀ tó bá yàgbẹ́ tán yóò tún abòmọ́lẹ̀ tòṣùgbọ́n lọ́wọ́ bò fún wọn làákà irú ìlú fún àwọn làákà ìtọ́lọ́wọ́ bá wá fún wa yẹn àyè àpọ́nlé ńlá ni túrò ẹ̀ náà ṣe pé ní mọ̀nà tó tẹ́kílẹ̀f ohun gangan gangan gan ìlà yìí tí ń bẹ lára rẹ tọ́lọ́wọ́ bá ti torí rẹ̀ la kásẹ̀sì bọ́ lọ́rùn ìdínú tóbi jẹ́ pé ẹni tí làákà ìtì ẹ bá ti yẹ gẹ̀rẹ̀ tọ́da láì ní làákà ìmá àwọn pẹ̀lú wọn ní kíni àwọn wèrè àwọn wèrè àkàràmọ̀kùnmọ̀ lọ́ọ́ lẹ́yìn sùúrù kẹlẹ̀fì wọ́n yìí sẹ́ni tá a la kásẹ̀sì bọ̀ lọ́rùn lèmọ́dá nítorí pé àyè ibi tá a máa bá sọ̀rọ̀ láàrin èèyàn téèyàn máa fi sin lọ́hùn tí wọ́n ti sọnù. kọ́lọ̀ máa kọ́ mọ́ sọ̀rọ̀ ńlá káyì torí ẹ̀ làkàyè ìsìláàmù fẹ́ kó sọ òun ló ń bẹ lára rẹ ló fi láǹfààní àti máa gbọ́rọ̀ lọ òun lára rẹ ló fi láǹfààní àti máa sin lọ òun lára rẹ tó fi máa mọ̀ pé mo ṣe eléyìí ọ̀dà eléyìí ọ̀dà islam ní kò sọ díàfọ gbogbo jẹkújẹ gbogbo òmùkúmu gbogbo òkúwò tí ó dára ká rẹ rú islam ọ̀fẹ́ kò wò kọ̀fẹ́ kò jẹ kọ̀fẹ́ kò mú díàfọ islam ṣe kama jẹjẹkújẹ léwọ̀ kama mọ̀mọ́kúmọ̀ kó sí kama muti, kama ògógóró sẹ́pẹ̀ gbòròkótó ọtíkà ògógóró gbogbo àwọn mọ̀mọ́kúmọ̀ burúkú yẹn islam ṣe lè wọ̀. لماذا؟ لأنك إن تعاطيت ذلك تحولت من إنسان إلى حيوان tó bá ṣe bẹ́ẹ̀ wà yí padà kúrò léyìn wà dẹ̀ràn kú. akramakumullah ẹ wò bàbá tó múra dẹ́dẹ́dẹ́ dájáde ńlẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ ó lò lọ sí club ní òde club kò kí ẹ rọ o náà ní rọra rẹ̀ ní rọra rẹ̀ ní táwí ògùrọ̀ ọtí gbogbo ẹ̀ sá ń rọ ń rọ ń rọ òfin wa yóò kẹ́rí nígbà oyó já lọ́ba di pé ń tọ́ ara ń tọ́ ara ń tún múra dáadáa fa ìjọba kún gbogbo ara bọ́yọ̀ ní tẹ́ ẹ̀ bá tún sọ̀rọ̀ àmà tún yàgbé ara. Ah, tẹ́lẹ̀ ẹran bó àṣà kí ni tí o lè sè dáadé tí o bá sọ̀rọ̀ ẹ̀rọ kó nǹkan ti sọ̀rọ̀ rẹ̀ yọba tún yàgbé ara sòkúrú ọba ṣe gbogbo eléyìí báyìí yọ ẹgbẹ lọlé yọ máa ta gẹẹgẹ yọ máa ta gẹẹgẹ gbọ ọba fẹẹ délé ọba ó lè wó sínú gọta nígbà tí wọn lé ká ìyá alágbájá bàbá alágbájá mọ tó ti lọ sí bí wọn ṣe máa ṣe wọn náà sì máa fi ṣe máa ṣe kó tí mo mú kú mu nìyẹn ìyàwó tó yẹ pé tọkọ bá bẹ pẹ̀lú làákàyè tí wọn bá bá sọ̀rọ̀ yọ máa sọ bá sọ̀rọ̀ ìyàwó yẹn ní lọ́wọ́ àgbà ní ojú ẹ̀ ló ń kó ìfọ́tí fún un bẹ́ẹ̀ bọ́lí kò dìde sẹ́mi náà lọ dàgbà mọ́tò kó mi fún subhana nítorí kó ti sọ̀rọ̀ rẹ̀ dẹ́rán ìyàwó wa yóò lù gbà yóò lù fáì at the end of the day gbà tilẹ̀ bá wa mọ́ ìyàwó ni ọmọ fọ̀gbẹ́ ìyàwó ni ọmọ fọ̀tọ̀ àkómi èèyàn tán àtúnkómi ẹran a'udhu billah ìsìláàmù ọ̀gbà ike kò mú mú kó mú ilé òfà ló fi jẹ́ pé gbẹ́ tó bá mu tí yóò jìyà nínú òfin ọlọ́run gbẹ́ tó bá mu tí yóò jìyà ẹni tó bá sì mú mú kó mú òfin ọlọ́run yóò jìyà kò ètò òmù tí wọ́n sọ pé ọ̀kárì bákan náà ìsìláàmù wa sọ dúkìá wa. ẹ̀yin ti máa ń gbé owó kọ̀ rọrùn rí owó a ti ma pé látàrí pa owó èèyàn ló fi lọ abínibí rẹ̀ lẹ̀ tọ́dára lómi ọ̀pọ̀ èèyàn ni ó sì máa sunbi tọ́jú ọmọlúwàbí nítorí owó yìí náà ni ọgọ́rùn èèyàn ló sì ti lálàsì nítorí owó yìí náà tó o bá rí tán kọ sọ islam ti bọ sọ ọ gbọ́dọ̀ mówó lówó ọ gbọ́dọ̀ tí owó lówó agbárí ni mo fi gbà á torí pé mo pọ́n jù lọ ó sì yàjẹ́ ní islam torí ẹ ẹnikẹ́ni tó bá fi lè jalè àbọ̀dọ́gbọ́n gbowó lówó àbótiẹ̀fọ̀ gbójú gbà á gbogbo ọ̀nà yóò wọ gbogbo olówó lọ́nà àìtọ́ ọ̀nà lẹ́tọ̀ sí kò jìyà nínú fọ̀rọ̀ eléyìí jẹ́ àwọn kan márùn tí wọ́n pè ní ad-daruriyatul khams àwọn nǹkan tí wọ́n jẹ́ kò sí mánì márùn èyí tí òfin ẹ̀sìn Islam tó wá wá sí òfin kan míì tẹ́nìkan lè mú wa nínú ọpọlọ rẹ̀ tó tiẹ̀ lè súnmọ́ òfin ọlọ́run ọba nínú dídára ambọ̀sibọ̀sì pé ọ̀dà jùlọ. ìdẹ́tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé ọlọ́run ọba wa nínú Al-Qur'an ó fi hàn wá lóríṣiríṣi bóun ti ṣe ṣe ká pààyàn pakúpa léwọ̀ bóun ti ṣe ṣe ká ṣe bàjẹ́ lókè pẹ̀lú èèwọ̀ ó ní. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا الدينيو o tá a fi kọ àkọọ́lẹ̀ fún àwọn pé gbogbo ẹni tó bá ṣe púpọ̀ ẹnìkan láì jẹ́ kó ní tìyín náà ti ṣe púpọ̀ àyàn rí làwọn afẹ́ pàṣán lábẹ́ òfin àbí ìyẹn ya òbí lẹ̀jẹ̀ ọ̀nba lẹ̀jẹ̀ onítìyín àpèjúwe rẹ̀ yóò dàbí tẹni tó ṣe púpọ̀ gbogbo èèyàn lápapọ̀ gbogbo ẹni tó bá pa ẹnìkan lọ́nà àìtọ́ ìsè làpèjúwe rẹ̀ ọ́ dàbí tẹni tó ṣe kú pa gbogbo èèyàn lápapọ̀ tọ́ ọ bá pa ẹnìkan ò lè rọ́nà lọ tọ́ ọ bá pa lọ́nà àìtọ́ báwo wá ni tí àpèjúwe rẹ̀ bá jọ tẹni tó pa gbogbo èèyàn lápapọ̀ kó lọ fẹ́ bá lọ tó bá di lọ́la lọ́yà rántí ìdúró ńlá ní gbangba lọ́kẹ́yàmù ní iwájú ọlọ́run ọba ẹlẹ́dàá ọba ńlá níbi tí ó ti ṣe ìṣirò fún gbogbo ẹ̀dá láì kò fi gbàkànbọ̀kan nínú láì kò sì fi kó bọ́yọ̀ níbi tí ọlọ́run ó ti fún kálukú lẹ́sàn-án rẹ̀ ní pérépéré láì kò ṣàbòsí sẹ́nì kankan lọ́jọ́ tẹ́ni tí wọ́n ṣe kú pa ó ti ṣe wá nínú àdéhùn anábì Muhammad sallallahu alaihi wasallam yóò fi ọwọ́ kan fi fún ẹni tó ṣe kú pa lọ́rùn tí ó wàá fọwọ́ kejì tí ó fi gbé orí ara rẹ̀ lọ́wọ́ báyìí tí ó mọ̀ wá sọ yìí pé ayé rọ́bì rẹ̀ olúwa ẹlẹ́dàá mi sálàhàdá bá mi bi eléyìí léèrè lima kọtẹlẹ kí ni mo ṣe tó fi pa mí láyé subhanallah abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin dàbí ẹni tó lọ ṣáàbùn ni tó fi ṣe kúkú ọmọ ẹ̀yà rẹ̀ ó ní wọ́n kúkú rún ọlọ́run rí ọ ẹni tó o ṣe kú pa ọ bí ó sì di orí ara rẹ̀ mú tí ó fún ọ lọ́rùn níwájú gbogbo àgbáńlá yìí àṣírí rẹ̀ ò ní tú láàrin jà lásán níwájú gbogbo àgbáńlá yìí torí àwọn bàbá àjẹ́ àwọn àyóso àwọn ọ̀daràn àwọn pààyàn pààyàn àwọn ẹni bú tí wọ́n ń pààyàn nínú kó ń múra sí kí tí wọ́n lè bá burú parí àbí kó ń sì já wọn bẹ́ẹ̀ wọ́n túbà bóyá ọlọ́run yóò tiẹ̀ jẹ́ sàánú wọn torí ẹ̀ yóò máa béèrè pé wọ́n ọlọ́run bá mi bi eléyìí léèrè kí ni mo ṣe kí ló fà tó fi ṣe pa mí ìjọ gbẹ̀dẹ̀ àkèyàmà nù ó sì béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ àti pa ẹ̀ eléyìí ló sì fà á lọ́nà wọn bá ló tún fi ṣe ní òfin wípé yàtọ̀ sí pé ká pa ẹni tó pààyàn. ẹnikẹ́ni tó bá ń ṣèbàjẹ́ lórílẹ̀ ọlẹ́tọ̀ sí ìyà tó le innama jazaa'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasadan an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati 'adhabun 'adhim àwọn òbí lẹ́jẹ́ bí àwọn dánàdánà àwọn asekúpáàyàn àwọn àwọn akpọmọ akpọmọ ọlọmọlẹkùn káwọn olè bá rẹ́rìn àwọn ẹni tó ṣe pé òbílẹ̀jẹ́ ẹ̀dá làwọn òṣìkà ẹ̀dá ni wọ́n afọkùnkùnṣìkà ni wọ́n ayídóborí tafàsókè ni wọ́n àwọn ẹni tó yẹ pé bí nǹkan ṣàṣì bàjẹ́ làwọn máa sánà rẹ̀ àwọn tí ń gbógun ti ọlọ́run tí wọ́n ń gbógun ti anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tí gbogbo èèyàn tí wọ́n sì dá lórí pé báwo ni ìbàjẹ́ ó sì gba nìkan ẹ̀sán wọn òun náà ni an yuqtalu ká pa wọn ní pàápàá pípa ẹ̀sán an yuqtalu an yuqtalu ká wọn ní pàápàá pípa torí ziyadatun fil mabna taqtadi ziyadatan fil ma'na nígbà tí gbólóńgbà ti lékún nínú aráàfin tó gbé jáde àti pé tùmọ̀ rẹ̀ náà ń kọ́ yóò tún lágbára torí ẹ ẹni ọkọ tẹlu ká pa wọn ní pàápàá pípa yẹn kí tó bá pa tó kó tó dúró tí kò rí kó kú èsì pé hàn ah, ibi tá a ti ta lọ́fà náà ó tó yọ ọkú òkú náà ní àhà ah, ah, ẹ̀rí kó kú àwòye sọlẹ́bù àbí ká tiẹ̀ kàn wọ́n má gbélébù ká kàn wọ́n lágbélébù báwo la ti ṣe léyẹn àwọn olùmọ́ni bákan méjì nìtumọ̀ rẹ̀ nínú ká ti kọ́kọ́ pa wọ́n ká tó wá kàn wọ́n lágbélébù. àwa fi wọn abẹ sàárè tí ni nìyẹn o sàárè tí wọn nìyẹn mbọ bá wà ń tó bá di kó àwọn ẹyẹ wọn kórì bẹ wọn kórì bẹ pé sẹ eléyìí sì lẹmìí àbí ọlẹmìí ọwọ́ tó nà ń so lè fi mú nǹkan àbí ò fi mú nǹkan ó ti máa sọ ńgbọ bá di pé wọn rí pé kò má ṣe báyìí kò má ti lọ àwọn bàbá rẹ sì wọn bá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹwù afọdọrọ sóòrọ àwòrán tó burú jáì àbí kó sì jẹ́ pé láàyè ńlá mu wọn láwa kàn wọn lágbélébù nígbà tá a bá ti kàn wọn lágbélébù láàyè eléyìí kíkà tá a bá kàn wọn ni wọn wá sí sábàbí kú wọn ó burú àbí ó burú bí ká mú ní ìsìnká so nígbà tá a bá so kẹ wá wọ àwọn èso tó gùn bí èso náì ẹ̀ pé so sísì gùn ẹ wá wéso náì fún un kẹ ẹ kàn máa lágbárí kọ yọ lódì kejì kẹ ẹ kàn máa lọ́wọ́ kẹ ẹ kàn máa lọ́wọ́ kejì ẹsẹ̀ gbogbo ẹ kọ wá kú bẹ́ẹ̀. aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf ó ká gé ọwọ́ àti ẹsẹ̀ wọn ní ẹ gé ọwọ́ ọ̀tún ká gé sí òsì pàṣípààrọ̀ ẹ gé ọwọ́ òsì ká gé sí ọ̀tún pé n tó sí ọ ó sí ọ lọ́wọ́ tó sí ọ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kódà kódà sí ọ lọ́wọ́ kódà ó tún mẹ́sẹ̀ so eléyìí ẹtọ́ bá mọ òfin ọlọ́run tó mọ̀ pé yẹ ọ̀kan náà àwọn ọ̀daràn lélẹ́yìn torí wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n tún gé ẹsẹ̀ rẹ̀ nígbà wọn gé gé sọ̀tún nìkan wọ́n gé ọwọ́ ọ̀tún ẹsẹ̀ ọ̀tún hmm. wọ́n gé ọwọ́ ọ̀tún wọ́n gé sí òsì. sẹ́mi pé lóyún lè tó bá fẹ́ rìn kò ní sí balance sọ̀tún tó bá fi síbi yóò fi síbi yóò aw yunfaw min al-ard àbí kí wọ́n kó wọn kó olókè pẹ̀ pátápátá gbẹ̀mbó lágbájá àkọ́dà àti ẹ̀mọ́ kọ́ ibà yé lọ́wọ́ àti báyé ni bó kú ni kò sẹ́ńtọ́ mọ́. dhalika lahum khizyun fid dunya ilé jẹ́ ìdójútì ní fún wọn láyé mi wa lahum fil akhirati adhabun adhim ìyàtọ̀ tóbi sì ń bẹ fún wa tó bá di lọ́la àgbéyàwó nínú àwọn tó ń ṣe sa'yu fil ardi fasada àwọn náà làwọn tó ṣe pé yurawwi'una al-abriya àwọn tó máa ń sẹ̀rù bá àwọn èèyàn tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ àwọn aláìṣẹ̀ àwọn tí ń ṣekú pa wọn tí ń sẹ̀rù bá wọn tí ń dúnkokò mọ́ wọn tí wọn ò jẹ́ kó rí ẹ̀dọ̀fí lórí òróǹro àwọn eléyẹ wọn ń lábẹ́ pé hum mufsiduna fil ard lónìí àwọn olùmọ̀ wọ́n ń pè wọ́n ní al-fi'atu dalla àwọn tí wọ́n àwọn tí wọ́n ṣìnà tàwọn eléyẹn àyà tí wọ́n máa ń lò lórí wọn lábẹ́ òfin Ọlọ́run tí wọ́n bá mú wọn ọ̀kan nù mẹ́rin a rí i pé Ọlọ́run bá wa ń kọ́ kò fààyè gba ìgbàkúgbà Ọlọ́run bá ṣe lófin ipe àgbọ́dọ̀ pààyàn nípa kúpa a sì gbọ́dọ̀ ṣèbàjẹ́ lókè pẹ̀ gbogbo ẹni tó bá ní làákàyè tó bá rí lẹ́yìn á rí pẹ́rù ọba kò sẹ́ni tí ó gbà láti jẹ́ sábàbí tẹ́mi kan fi bọ́ kò sì sẹ́nìkan tí ó gbà láti jẹ́ ẹni tí ó máa ṣe ìbàjẹ́ lókè pẹ̀ eléyìí á kí ìfàyàbalẹ̀ kó wà láwùjọ yóò sì jẹ́ káwọn èèyàn kan máa gbá làáfíà nínú ìlú kò ní í sí pákáleke kò ní í sí wípé oníkálukú wa yóò máa finú fu àyàfu fi sẹ̀mí nínú ìgboro tó níjọba torí ẹ̀ ọlọ́wọ́ bá wa nínú al-Qur'an ó ní wala tufsidu fil ardi ba'da islahiha wọ́n sì bàjẹ́ ló gbé pẹ̀ lẹ́yìn ìgbà tó náà bá ti tún lẹ̀ sí ọlọ́run ti tún sí ó mú kí àwọn arúgbìn ọmọ wò ń fún wa láti sámà ó sì ṣe ilẹ̀ nírọ̀rùn fún wa láti tọ̀ láti rìn ọlọ́wọ́n bá ràn wá lọ́wọ́ àrárìsìkì lórí ẹ̀ tó wá yẹ kọjá pé àwọn náà láwa sọ di ibi tí ò ní ṣe gbé tí bá rí tí ìlú ọba ṣe gbé ta lọ́fà àwọn èèyàn náà tó bá di pé kó ń lé ó gbélé ta lọ́fà àwọn èèyàn náà ni tó bá di pé ẹsẹ̀ kan ń dún níbi tí mò ń gbà bọ̀ kó má jẹ pé mi wọ́n lé bọ̀ sìkà kí ni ń bọ̀ ebe èèyàn náà ni torí ẹ̀ ọlọ́ni ẹ má ṣe bàjẹ́ ló ké pẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti tún sí i ẹ̀mí wo wá lẹ̀mí tí ó níyì tó lápọ̀nlé tí ìsìláàmù tó ní ọ̀ràn yẹn ní ká dáàbò bo àgbọ̀dọ̀ pa anafsul maasuma ona ni nafsul muslimi ẹ̀mí tí ń bẹ lábẹ́ ààbò tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe kúpa tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ona lẹ̀mí gbogbo mùsùlùmí o kullu muslimi ala muslimi haramun damuhu wa maluhu wa irdu gbogbo mùsùlùmí ìwọ ló jẹ́ lórí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ pé kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ haram títàjẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́nà tẹ́mi ó fi bọ́ haram títàjẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́nà àṣenilése lásán haram wọ́n sì mà ọlọ́lọ́mọ èèyàn tó ti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ báyìí kọ́ ọ̀pá wọn o bọ̀tù ọmọ gbẹ́njọ́ ni tíjà pa àwọn àtẹnìkan pọ̀ nínú mọ́ọ̀lù ẹ̀ ọgbẹ́ gidigbò fún ni èyí bá kán ẹ̀jẹ̀ bá ń dà ọ́ ni yẹ́s alákọ̀ọ́kọ́ nù tó súnmọ́ mi wọ́n ò wọ́n á gbé ah, mùsùlùmí sì ni mùsùlùmí ni wọ́n náà kí lọ́wọ́ kàn mí ah, a'udhu billah abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ nafsuhu ma'suma ẹ̀mí rẹ̀ ẹ̀mí tá sọ ni anabi sallallahu alaihi yìí pé ẹ̀jẹ̀ rẹ̀ èèwọ̀ ni lórí rẹ̀ wọ́n sì sábàbí jẹ́jẹ́ fi jáde láàárọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí níjáde tìyàn jẹ́ inú rẹ̀ tó ń dùn a'udhu billahi minash shaitani rajim tọ́ba á sì kú pánkọ́ bákan náà dúkìá rẹ̀ èèwọ̀ ni lórí rẹ̀ iyì rẹ̀ èèwọ̀ ni lórí rẹ̀ gbígbé kọ́ da iyì rẹ̀ rẹ̀ bákan náà nafsul musta'man ẹni tí kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n ń pè ní musta'man onílẹ̀ni tá a ti garanti security fún kìí ṣe mùsùlùmí but a garanti security fún bí kò tẹ́ pa ní dawla islamiyya níbi tá à ń ti ń lò fi ṣẹ̀ríà àwọn kèfèrí náà tún wá ń gbé inú ìlú wa àwọn kèfèrí yẹn wọ́n ń wá láti ìlú wọ́n yẹn sọ ọmọ orílẹ̀-èdè wa ṣùgbọ́n gbà tí wọ́n ń bọ̀ a ti fún wa ní garanti pé a secure ààbò wọn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sí pupa wọn ẹ̀mí wọn ẹ̀mí ti ń bẹ lábẹ́ ààbò torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pupa al-mu'ahad lam yarih ra'ihatal wọ́n ní man qatala mu'ahadan lam yarih ra'ihatal jannah rawahu al-imam al-bukhari ẹnikẹ́ni tó bá fi lè ṣe kú pa ẹni tí abásàdéhùn pé nǹkan kan ò ní í ṣe bí visa kọ̀wọ̀ kọ́ńtìrì wa ẹnìkan wá ṣekú pa torí pé kìí ṣe mùsùlùmí anábì ní kò subhanallah ẹni tí ò ní gbóòórùn àlìjáná yóò wọ bẹ máa ní ojú rẹ lórí ètè rẹ ò ní kàn wọ́n sì ní alhamdulilayi mo ti gbóòórùn rẹ òórùn rẹ gan mo fi jẹ búrẹ́dì ok ò ní gbóòórùn rẹ wọ́n á ní ó sì ṣeéṣe kí n jẹ́ àkòlè kò lè ṣeéṣe rárá because nígbà tó o ti ní gbóòórùn rẹ yẹn kò lè ṣeéṣe kó o rí jẹ torí di eléyìí báyìí ẹnikẹ́ni tó bá ṣe kú parun wa anábì ní kò ní gbóòórùn àlìjáná tó bá wá jẹ́ pé ẹni tó ṣe kúpa yẹn ẹni tó ṣe kúpa yẹn mùsùlùmí ni ọwọ́ àmọ́ àmọ́ pa gbọ́ntọ́ lọ́wọ́ bá ní yóò sí ọ ọlọ́ni wa man yaqtulu mu'minan muta'ammidan fajazā'uhu jahannam. فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما سبحان الله ẹnikẹ́ni tó bá fi lè pa mùsùlùmí lámàámà pa ẹ̀san rẹ̀ nínú jahannam inú jahannam ni iye ni ó máa bẹ gbére kése láéláé. Like, like tó bá jẹ́ pé yóò wọ jahannam orí igun ńlá ni àbórí igun kékeré ẹ dá mi lóhùn àá ọlọ́mọ ṣe wá lọ́mọ abẹ yóò wọ jahannam ọlọ́run tó fi kún pé khalidan fiha inú rẹ̀ ni ọmọ wa bẹ gbére kése aburú ńlá tó nù àwọn tó wá sọ pé kéé yóò wọ jahannam tó bá kẹ́tì kí wọnú rẹ̀ wọ́n tún ayọ̀ jáde yóò gbé ọ̀pẹ̀ ah, kò burú tí wọ́n pé kéèyàn kàn wọ́bẹ̀ kọjá de àhà o yọ wọ jahannam yọ wọ ama bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé wọ́n kọ́ ti bọ́ lọ́wọ́ àlè ọlọ́run tún wá bínú sí i ẹ̀yìn sì mà ike gbogbo ẹni tó bá wọ ọ́nà tẹ́lẹ̀ náà ọlọ́run ti bínú sí i wọ́n tún wá lọ́lọ́run ó tún bínú sí i wàlẹ̀ ànáwó yóò tún sẹ́bilé lórí wàhádẹ́lẹ̀ wàhádẹ́lẹ̀ náà ọ̀dọ́ yìí má ó sì ti pèsè ìyá ńlá lẹ́dí ọba ńlá ó níyà ńlọ jẹ́yàn ọdájú kó nílá àbí òní nílá àbí òní nílá eléyìí jẹ tẹni tó bá máa mọ̀ pa mùsùlùmí ẹ̀ sì mọ̀ pa àwọn yorùbá yìí generally takọ́fà àwọn takọ́fà tó ń xariba ẹ̀kọ́ tí yorùbá ní ẹ̀kọ́ tó ti di àlàpà ẹ̀kọ́ ni kò í sẹ̀kọ́ tó dáa kọ́sí yorùbá ẹnu wọn dùn láti máa sọ pé àwọn làwọn gbọ́n bọ́dọ̀ bá dá ọkọ̀ pẹ̀lú ibò ọmọ àkàlà kí lè rò pé ó tún ṣe ọmọ àwùjọ ọmọ afikí fọ́kún. yorùbá nìkan náà lọ gbọ́n nínú dictionary yorùbá tó wá gbọ́n yìí tọ́rọ̀ bá ti dà pọ̀ pẹ̀lú ẹnìkan abọ́fẹ́ kú ó kú abọ́fẹ́ ṣòfò àwọn ènìyàn ṣe àgbẹ̀ ọgbọ́n ni wọ́n ń pè léyìn àbá bọ̀. wàlá àpọ̀bù àpọ̀bù àwọn ọ̀wá ní kẹ̀kẹ́ tá lè fi dẹ́rù bara wa máa ń pẹ́ ó ń pọ́ abọ́fẹ́ sọ́fò dànù ìyẹn ni pé o tógun tógun ló ń rìn àwọn òbí lẹ́ tí wọ́n bá sọ pé ó eléyà jumlatun khabariyya tahtamilu as-sidqa wal-kadhib. ìròyìn ni ó kù ìròyìn ni mo rò pé ó kù ìròyìn ni ó lè jó tó lè jẹ́ rọ àmọ́ òdodo ni torí kullu nafsin dha'iqatul maut tọ́ba ni ó ìwọ náà sọ wọ́n kọ́ ṣé wò kú ó kù ṣé kú ọ̀fẹ́ kú àbí òye <laughs> eléyà sùhálù ọ̀sọ̀ pé ní ìsìn kọ́. títí tí ó fi sọ tó gbà lérò kankan ń pọ̀ à ọ́ pa mi tọ́lọ̀ ń bá fún mi tọ́ bá fún ọ lẹ́mìí mi pa sàkọ́fà ń ọ̀dà ìdínú táwọn àjẹbí pọ̀ nù Yorùbá àwọn oṣù àwọn apààyàn àwọn ẹlẹ́gbẹ́ ògbóni àwọn ẹni òfò ẹni òfò láyé wà ilẹ̀ mi ẹ̀ àti lọ́rùn. sẹ́mi pé oríire àti ìlẹ̀fọwọ́sọ̀yà yóò bẹ fún apààyàn tó bá yẹ kó wọn ò ní kú láéláé sáhọ́lẹ́lẹ́ ìpè yẹ́s máa pa ọ́ kóbúrú pa àmọ́ kí wọ́n mọ̀ kó mọ́ láéláé bí táwọn ńlá tí bí táwọn bàbá ńlá bàbá ńlá kù rẹ̀ tí ò kú. tó ní okùn abẹ́ òní kú agbésí ọ̀rẹ́ láyé torí ẹ̀ tó bá máa má pààyàn n ti retí rẹ nù ìlú fà á ìníyàpá fi wà láàrin àwọn ahlu sunnati wal jamaa'ah nípa pé ǹjẹ́ ẹni tó bá máa má pa mùsùlùmí tó ní tútú bá kàbí tọ́lọ̀ lè gbà lọ́wọ́ rẹ̀ jumhuru ahlu sunnah wọn ni yẹs tó bá túbà ọlọ́run lè forí jìn torí kọ́ sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ẹbọ bẹ́ẹ̀ bá ṣẹbọ kú tí ò túbá ìlọlọ́wọ́ bò ní foríjìn yàn láéláé àmọ́ ń tó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ ọlọ́run lè ṣàforíjìn rẹ̀ àmọ́ fẹ́ni tó bá fẹ́. a sì ti mọ̀ yín pé alukọ́tìlú dùnúnà ṣẹ́rù pípáyàn ó kéré sí ìṣẹbọ sọ́lọ̀. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله inna الله يغفر الذنوب جميعا، innahu huwal ghafurur الرحيم، wa كان kana ẹni tó bá pààyàn ìwọ tèèyàn ń bẹ lórí ẹ ìwọ tọlọ náà ń bẹ lórí ẹ ìwọ tèèyàn ti ń bẹ lórí ẹ ní pé kí ló ṣe fún ọ tó fi pa ìwọ tọlọ ní pé kí wọn pa ọ nígbà tí wọn sì kú pa ìlódé tó fi pa ọ ẹ̀yìn ẹjọ́ ẹjọ́ gbẹndàlùkẹyà ní ètò wa náà àdéhùn sẹ́mi àti wá pa ẹni tó pààyàn pípa tán pààyàn kafaratun lahu fi hadhihi dunya fima yata'allaqu bihaqqillah ìwọ ọlọ́run ti ń bẹ lórí rẹ̀ pípa tán pààyàn ó ti sì pẹ̀sẹ̀ rẹ fún ṣùgbọ́n ìwọ ẹni tó pa ń kẹlà yọ gbà tó bá dẹjọ́ gbé dàrú kẹyà turẹ ni Imam Ibn Qayyim rahimahullah ló ṣe ní ọ̀dà tó bá yẹ kó ti pẹ́ni tó pààyàn ẹni tó ti wá ń pa àyàn yẹn látàrí pípa tí wọ́n pa kótó di kí wọ́n pa wọ́n ti dájọ́ kú fún kí wọ́n pa wọ́n tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ń tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ń ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ wọ́n sì pa lẹ́yìn rẹ̀ ṣé ọlọ́run lè wá ṣàforíjì fún lórí tí ń bẹ láàrin rẹ̀ àti èèyàn Imam Ibn Qayyim ní bẹ́ẹ̀ ni látàrí dáadáa ṣíṣe ọlọ́run ọba wa tó bu àyà ọlọ́run ọba yóò sẹni tó pa lẹ́sàn-án rí ẹ̀sán rí ẹ̀sán rí ẹ̀sán rí ẹ̀sán rí títí ó fi dí ìwọ rẹ̀ lórí eléyìí ọlọ́run tó wá forí jìn eléyìí náà tó pa tó fi fi sáré jẹ náà àmọ́ ọ̀yẹ́ fírù máa dún nàdá ní kẹ̀lẹ́ mẹ́rin ìṣá kí ló fẹ́ fi hàn pé wọ́n bẹ ẹni tó lọ́n fẹ́ láti forí jìn láti gbọ́dọ̀ sọ́ra lẹ̀. Ibn Abbas radiyallahu anhuma ó ní á kullu dhanbin àṣà Allahu an yaghfirahu illa al-qatl gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run lè forí rẹ̀ jiyàn àfi téèyàn bá máa mọ pààyàn ó ní ẹgbọ àyà fajazahu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa 'adda lahu 'adaban 'azima ṣùgbọ́n wọn ní kíbínú Abbas náà tó kú ọ̀padà sí orí ọ̀rọ̀ jumhur ahli sunnati wal jamaa ọ̀rọ̀ táwọn ẹni tó pọ̀ tó bá jẹ́ pẹ́ni tó pa ọjọ́ kan nínú àwọn nọ̀sọ́rọ̀ àbí ọ̀hó tá a jọjọ́ máa lò tó bá ké dọ́là ìsìlámì yà wà yahudu àti nasara tá a jọjọ máa lò wọn ó kọ wọn yí padà àmọ́ kàn án ní ahlu dhimma ahlu dhimma yẹn ìwọ wọn lórí wa onígbẹlẹ hum ma lana wa alayhim ma alayna idha addaw ma alayhim min huquq irú wọ̀tá wa ní àwọn náà òdìgbò wa ní irú tó jọ́nà yẹn lórí wa responsibilities yọ jọ́nà yẹn lórí tiwọn náà lópin ìgbà tó bá ti ń san jésìyà owó tara ìyẹn wá sí kópa dé mí ọ̀kan nínú àwọn alùkìtà onítorí pé kèfèrí ni ọkàn pa ni ọlọ́ni wa in kana min qawmin baynakum wa baynahum mithaqun fadiyatun musallamatun ila ahlihi wa tahriru raqabatin mu'mina tó bá kọ́kan nínú àwọn alùkìtà lọ́ba pa tí ń gbénú lò tọ́jú fi ń mí ọlọ́run bá ní ọ̀sán díyà ó sì tún ṣe kàfà lọ́tí pé tó bá mọ̀ ọmọ pa àwọn eléyẹn lábẹ́ òfin ọlọ́run Islam ọ̀sán tó bá pa mùsùlùmí torí wọn mọ̀ wá sí àjẹ nípa ọ̀ àwọn sí àjẹ torí di eléyìí Islam nìyẹn ẹni tí ó ṣe kú pààyàn lọ́nà àìtọ́ òsì tàbí ṣùgbọ́n pápọ̀ sí mbẹ́mbẹ́ kí ni tó ṣe fún wa tó fi ṣe kú pa kí lẹ́sẹ̀ tó ṣẹ̀ tó fi ṣe kú pa kí ni tó ṣe fún ọ ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ tó fi ṣe kú pa ó ní tó bá ti rí kèfèrí inú ló tiẹ̀ máa bí ọ ni ọlọ́run bá tọ́ da ọ ó wù pé káwọn kan jẹ́ mùsùlùmí káwọn kan sì jẹ́ kèfèrí ó wù qadaran wa kawnan lakọọlẹ tí kì í yẹ wa illam yurid rabbuna al-kufra shar'a bó tilẹ̀ jẹ́ kó Olúwa ẹlẹ́dàá wa kò fẹ́ ìṣe kèfèrí sí ní inú sẹ̀ríà.